kí ọba ògo kí wọnú ilé wa ta lọ́ba ògo olúwa tó le tó ní agbára olúwa tó ní agbára ní ogun ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí àjùmọ̀ gbé sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí wọnú ilé wa ta lọ́ba ògo náà jáàjì over alágbára láyé àti òde ọ̀run òun náà ní ọba ògo lórúkọ jésù kristi kó wọnú ilé wa gbogbo ọkàn tó ṣe alábàápàdé brọ́kàsì lórúkọ jésù kristi ò ní sọnù lójijì o gbogbo ẹ̀yin abiyamọ tó gbọ́ ọ̀rọ̀ yìí ní wákàtí àti ọ̀wọ̀ yìí mo gbà á ládùúrà fún yín lábẹ́ bó tilẹ̀ òǹkórí ẹ ò ní fojú sunkún ọmọ mo gbà ládùúrà fún gbogbo ọmọ yorùbá gbogbo ọmọ ilẹ̀ yorùbá àti ẹni tí kì í ṣe ọmọ yorùbá ṣùgbọ́n tó ń gbọ́ mi ní wákàtí àti ọ̀wọ̀ yìí lábẹ́ bó sì lè hùn kórí dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè yìí lórúkọ jésù dùgbẹ̀dùgbẹ̀ ibi kò ní já sọ́dẹ̀dẹ̀ rẹ o mo gbà ládùúrà dùgbẹ̀dùgbẹ̀ wàhálà dùgbẹ̀dùgbẹ̀ ìkáwọ́lérí fẹsẹ̀ janlẹ̀ dùgbẹ̀dùgbẹ̀ ìgékajẹ lórúkọ jésù tí ń mú kéèyàn ó sọkún lójijì kò ní tọ́ sí ọ mo gbà ládùúrà gbogbo ẹni tó ń fẹ́ ìṣubú fún ilẹ̀ yorùbá kó wọnú ìnira gbogbo ẹni tó ń fẹ́ ìṣubú èmi rẹ lórúkọ jésù kristi kó wọnú ìdààmú mo gbà á ládùúà agbára mẹ́rin ló solé ayé òpó mẹ́ta la fi gbéró agbára kínní nínú àwọn òpó mẹ́ta tí a fi gbéró òun ni oòrùn agbára kejì òun ni òṣùpá agbára kẹta òun ni ìràwọ̀ tí í ṣe àwa ọmọ ènìyàn mo wá gbà ní àdúrà májẹ̀mú tó máa kán ìràwọ̀ rẹ lápá májẹ̀mú tó máa kán ìràwọ̀ rẹ lẹ́sẹ̀ májẹ̀mú tó máa ti ìràwọ̀ rẹ ṣubú tàbí tó máa já ìràwọ̀ rẹ bọ́ lójú ọ̀run lójijì mo gbà ládùúrà lórúkọ jésù kristi tí bàbá rẹ bá ti mú ọ wọnú májẹ̀mú bẹ́ẹ̀ tí ìyá rẹ bá ti mú ọ wọnú májẹ̀mú bẹ́ẹ̀ ọ̀rẹ́ tó bá rìn ẹni tó bá gbélé àdúgbò tó gbé ìlú tó ti jáde wá ibi tó ti lọ ṣiṣẹ́ tó bá ti mú ọ wọnú májẹ̀mú tó lè já ìràwọ̀ rẹ lójijì àtẹ̀mí àti tó rí àmì méje ṣe ní wákàtí àti ọwọ́ yìí bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ wà láàyè irú májẹ̀mú kí májẹ̀mú bẹ́ẹ̀ kristi ẹ̀mí àwọn wòlíì gbé ọró májẹ̀mú ìpè bọ́jọ́ lọ́jọ́ lọ màmá dáàdì ẹ ò ní bọ́jọ́ lọ́jọ́ lọ brọ̀dá ẹ ò ní bọ́jọ́ bó ti ń bẹ láàyè láti ìgbà ìwáṣẹ̀ di wákàtí àti ọ̀wọ́ yìí mo fi sọ̀rọ̀ ó di àṣẹ lórúkọ jésù kristi àti mí ẹ àti ìwọ torí àmì àdúrà yìí ṣe ẹ̀dákẹ́dá tó bá ní tiwa lókùn táwọn fẹ́ máa mú gbọ́ ìran abomisẹ́nu wọn kì í rójú ráàyè fẹnufẹ́nà irú ìṣẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ jésù kristi ìdààmú wàhálà ogun àdójúkọ tó máa kọjá agbára wọn lórúkọ jésù kristi ọ̀run bẹ̀rẹ̀ sí ní gbé e sí wọn lágbájá bẹ́ẹ̀ ló máa rí kò ní yípadà láé àti láéláé àmín àmín àmì lórúkọ jésù kristi ọ̀rọ̀ díẹ̀ ni mo fẹ́ sáré sọ o ọ̀rọ̀ díẹ̀ ni mo fẹ́ sáré sọ torí pé agbègbè ibi tí mo ti ń sọ̀rọ̀ yìí àyè ò gbà mí púpọ̀ ṣùgbọ́n mo fẹ́ bá àwọn ọmọ yorùbá ní gbólóhùn díẹ̀ láàrin ìṣẹ́jú méjì ẹ jọ̀ọ́ ẹ súnmọ́ bí ẹ̀yin ó lè yé ènìyàn ẹ̀yin tí ọlọ́run fi iṣẹ́ rán ẹ̀yin tí ogun ọlọ́run gbé dìde fún ìran yìí àti ẹ̀yin tí a ṣe ní orí ọ̀fẹ́ láti lè di wákàtí àti ọ̀wẹ́ tí ẹ ò tí ì bọ́jọ́ ọlọ́jọ́ lọ ẹjọ́ ẹ súnmọ́ bí ẹ jẹ́ kájọ fi ìlùkùn ká fi ìkùn lùkùn ká fi òye gbé òye mò ń bọ̀rọ̀ bọ̀ lórí oyè tuntun tí wọ́n sọ wípé wọ́n jẹ ìyẹn bàbá wa Chief Sunday Igboho mò ń bọ̀rọ̀ bọ̀ lórí oyè wọn àwọn kan ní kì í ṣe bàbá tàwọn ṣùgbọ́n èmi gbà pé bàbá tèmi ni ọlọ́run ni bàbá o ṣùgbọ́n ó máa gbé àwọn kan dìde fún ọ ni èmi gbà yí pé májàsọ́lá Chief Sunday Adéyẹmọ bàbá ló jẹ́ fẹ́mi torí ẹni tó bá ti lè ṣàyà gbangba tó bá kọ ibi fún yàn tàbí tó bá ṣàyà gbangba tó kọ ìyà tó yẹ kó jẹ ọmọ ènìyàn ẹni tó bá ṣàyà gbangba tó bá kọ wàhálà tó yẹ kó jẹ ìyàwó ènìyàn tàbí kó jẹ ẹ̀gbọ́n tàbí ará ènìyàn bàbá lẹni náà jẹ́ o ọmọ tó bá dẹ̀ lọ́pọlọ láyé tó fẹ́ gbélé ayé tó fẹ́ ṣàṣeyọrí láyé wọ́n ní ẹni tó bá ń bá ìyá ẹ̀ rìn tàbí ń bá bàbá ẹ̀ rìn ó lè má jálè ṣùgbọ́n tó bá ti ju bàbá ẹni lọ bí ò ju bàbá ẹni lọ gan ṣùgbọ́n tó bá ti wà nípò bàbá bàbá là ń perú wọn kó di òye kó máa yí àwọn ọlọ́gbọ́n ènìyàn oyè tuntun tí bàbá jẹ inú mi dùn a máa gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ fún wọn lóye yẹn a máa gbàdúrà fún yín àdúrà tó tọ́ la dẹ̀ máa gbà fún yín ṣùgbọ́n ẹjọ́ mo ní ìbéèrè méjì lórí oyè náà bí mo ṣe ń gbọ́ ohun tèmi ń rò tẹ́lẹ̀ nípa oyè yẹn ni wípé brọ́dà wa chief wa ààrẹ almoruf èmi rò pé àwọn lọ́mú oyè yẹn wá fún wọn ni wọ́n á fi ọ̀nà wọn ṣùgbọ́n mo tún ń gbọ́ láàárọ̀ yìí wípé oyè yẹn o pé yunifásitì kan nílùú amẹ́ríkà ni wọ́n rí wípé Chief Sunday Igboho ló yẹ láti fún lóyè irú oyè wo ni wọ́n wá fún wọn <laughs> bàbá májàsọ́lá ẹ kíyèsára gbogbo ẹni tó ro oyè kàn yín lágbára ọlọ́run bọ́tì rò kàn yín ọlọ́run á rò sí àwọn náà bẹ́ẹ̀ àwọn náà á joyè oyè òjijì ó dá o inú mi dùn torí ta tí ò bá kí n ṣe ẹni tó sọ pé kí ìyá má jẹ ni ṣùgbọ́n ẹ jọ ẹ jẹ́ ká kíyè sára oyè yẹn pín sọ̀nà mẹ́ta mò ń bọ̀rọ̀ bọ̀ nípa mítìn tá lọ ṣe lọ́dọ̀ bàbá mi eh, chief imam ilẹ̀ yorùbá mò ń bọ̀rọ̀ bọ̀ lórí wọn ṣùgbọ́n kí n tó lọ síbẹ̀ ó ní ìdí tí mo fi lọ síbẹ̀ o torí pé mo déédéé rí wípé bàbá ń sunkún nínú ìṣípayá mo rí pé chief imam wọ́n ń sunkún òun ló fa emergency meeting tí mo lọ ṣe lọ́dọ̀ bàbá yẹn pẹ̀lú àwọn wòlíì ọlọ́run àtàwọn ìyá àdúrà lọ́tún ló sì tájọ lọ sí ìyàlẹ́nu kì í ṣèmi ni mo pe gbogbo àwọn tá a dìjọ lọ yẹn o ṣùgbọ́n ṣá ọlọ́run fúnra rẹ̀ ló rán wọn níṣẹ́ pé kí gbogbo wa lọ pàdé níbẹ̀ ní táìmù yẹn a dẹ̀ rí àpẹẹrẹ wípé ọlọ́run ló ní ká wá ṣùgbọ́n kíní kan wá ni mo fẹ́ sọ lẹ́nu yìí kíní kan ni mo fẹ́ sọ lẹ́nu yìí ìgbà tí mo tají lójú ìṣípayá yẹn kí ló lè mú kí bàbá wa chief imam ó ń sọ̀rọ̀ lọ́wọ́ wọn ò bára jẹ́ ṣùgbọ́n ṣá omi ń yọ lójú wọn olúwa irú ìṣípayá bà mí wọlé léyìí mo wá pe àwọn èèyàn méjì mẹ́ta mo ní ó yá ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ bàbá ìmáà ilẹ̀ yorùbá ò gbọ́dọ̀ bàjẹ́ olúwa lòun fún bàbá yẹn ní ọ̀pá àṣẹ kan láti tukọ̀ ilẹ̀ yorùbá bí onínú bínú jù bẹ́ẹ̀ lọ ó ní ṣùgbọ́n ṣá bàbá yìí kì í ṣe ẹnìkan tó ka nǹkan sí rẹpẹtẹ ó ní nípa ẹ̀ka sí nípa gbígbà fún ọ̀tún nípa gbígbà fún òsì bàbá yìí ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ó tọ́ láti máa wọnú ìlú láti lè jagun láti lè ṣẹ́gun ọ̀tá tó fẹ́ pa ìlú Yorùbá run wọ́n ń jẹ́ kí kinní yẹn máa yọ bọ́rọ́ wípé kí n lọ kì wọ́n nílọ̀ kí n dẹ̀ lọ pè wọ́n ṣàkíyèsí pé wọ́n á gbọ́ torí pé ẹni àmì òróró àwọn ni. mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé agbéra adélu lọ́rin bó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi lójú rí lọ́nà ṣùgbọ́n a dúpẹ́ gbogbo bí mo dẹ̀ ṣe máa débẹ̀ báyìí ká tó débẹ̀ báyìí níwájú ọba onímájẹ̀mú gbogbo nǹkan t'Olúwa fi hàn mí pátá bàbá ìmáàmù dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ìkàlẹ̀ ẹ̀yọ kọ̀ọ̀kan láì ṣe pé mi ni mo sọ fún wọn ẹ tún lè béèrè lọ́wọ́ wọn èyí tẹ́ bá ní nọ́mbà bàbá lọ́wọ́ láláì ṣe wípé èmi ni mo sọ fún wọn ìwọ tó bá ní nọ́mbà ìkan láàrin àwọn pásítọ̀ tàdíjọ lọ bàbá ìmáàmù nílọrin ẹ lè pè wọ́n kẹ́ béèrè pé kí ló ṣẹlẹ̀ níbẹ̀ bá a ṣe débẹ̀ ohun tí mo sọ fáwọn tèmi tájọ kún un lé pé mo rí nípa bàbá yìí bàbá yìí dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ lẹ́yẹ títí kan ọ̀rọ̀ ìdìbò twenty twenty three bó ṣe máa lọ bàbá yìí bẹ̀rẹ̀ sí ní sọ lẹ́yẹ títí débi wípé ó dé sáà kan ojú ọjọ́ paradà bàbá bẹ̀rẹ̀ sí ní làágùn ẹ mọ̀ páàkì gbọ́ bí lẹ́nu abọ́ rẹ̀ ọ̀rọ̀ tí àgbàlagbà bá dẹ̀ ń sọ tó bá mú kí àgbàlagbà máa làágùn ó ti yí ẹ̀yin olóye o mo fi àsìkò yìí gbà á ládùúrà gbogbo alábọ̀dé tó lè ti darapọ̀ mọ́ àwọn ọmọ Yorùbá tó lè ti darapọ̀ mọ́ ìrìn àjò yìí torí tí wọ́n fẹ́ jẹ torí tí wọ́n fẹ́ mu tí wọ́n gbàgbé ọ̀la tí wọ́n ń ta ọ̀la àwọn ènìyàn bí ẹ ti bí olúwa ti ń bẹ láàyè tí ẹ̀mí rẹ̀ wà bí ẹ ti ṣiṣẹ́ tó bẹ́ẹ̀ lẹ́ máa jìyà tó láyé gbogbo alábọ̀dé ni mò ń sọ o ẹ̀wọ̀n kémi kì í dárúkọ ènìyàn I'm not talking with you I'm talking with your spirit I don't need you to believe in me. The spirit in me knows the spirit in you. The spirit in you knows the spirit in me. The spirit calleth unto the deep of the spirit. Ẹ gbọ́ mi dáadáa, ẹ̀mí a máa bá ẹ̀mí sọ̀rọ̀. Ibú a máa pe ibú náà níṣẹ́. Ọjọ́ a máa dé, ọjọ́ a máa fọhùn, òru a máa dé, òru a máa yọ, òru a máa fi ìmọ̀ hàn. Ẹ gbọ́ nínú gbogbo oògùn tó ń bẹ láyé nínú gbogbo agbára tó ń bẹ láyé èyí tó lágbára jù ń bẹ ẹ tún lọ béèrè lọ́wọ́ àwọn tó lóye wọ́n á sọ fún yín wípé èyí tó lágbára jù nínú gbogbo oògùn tó ń bẹ láyé òun ni fúra o nígbà tá a dọ́dọ̀ chief imam a bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ sí bàbá wọn náà wòlíì àpótí ẹ̀rí o tún ti dé báwo ni ẹ pẹ̀lẹ́ káàbọ̀ ọ kí wa dáadáa bí bàbá ṣe lè kí ọmọ ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan pàtàkì láàárín àwọn tí ọlọ́run yàn ní ẹ̀sà fún ìran yorùbá fún sáà tá a wà yìí àti fún àwọn àìlóye ènìyàn tó ń bọ̀ lẹ́yìn wọ́n wo ipò tí wọ́n wà wọ́n bá wa sọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tó sọ̀rọ̀ dé kókó kan ó níbi tí mo lè sọ̀rọ̀ yìí dé bàbá bẹ̀rẹ̀ sí ní làágùn àágùn yìí kì í dẹ̀ ṣe àágùn lásán bàbá wa bẹ̀rẹ̀ sí ní to gbogbo nǹkan tí mo sọ kí mo fẹ́ bá wọn sọ bàbá ò jẹ́ kí n sọ̀rọ̀ èyí tí mo sọ tí mo tún pe ìyàwó mi tí mo rìkọ́dù sí fídíò tí mo fẹ́ sọ pé ok ẹ jẹ́ kí n fi tí mo rìkọ́dù sí fídíò hàn yín tí mo ní kí ìyàwó mi bá mi rìkọ́dù bàbá ní má gbé jáde ni wọ́n mọ̀ yìí pé gbogbo àwọn gbogbo wòlíì ọlọ́run tó wà ń bẹ̀ ni wọ́n mọ̀ wípé ah kò dìgbà téèyàn bá jẹ́ kírísítẹ́nì kan kó tó jẹ́ wòlíì wòlíì ń bẹ nínú babaláwo wòlíì ń bẹ láàrin àfa wòlíì ń bẹ láàrin àwọn èmèrè wòlíì ń bẹ láàrin àwọn oṣó wòlíì ń bẹ nínú ìjọ ọlọ́run ẹ gbọ́ ẹ̀bùn ni ẹni tá a bá ti fún a ti fún ibo ni mò ń bọ̀rọ̀ yìí àlá tí mo ní mo láti mo lọ bá chief imam tí chief imam ò jẹ́ kí n sọ tọ́dẹ̀ bẹ̀rẹ̀ sí ní túmọ̀ ẹ̀ sí ìyàlẹ́nu mo wo mo gbọ́ ọ́díò kan láàárọ̀ yìí màmá yẹn wà ní Kogi mi ò mọ̀ bóyá rẹ̀ tó morúkọ màmá yìí kọ́ bá mi táìpù ẹ̀ mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ akọni Yorùbá ẹ̀yin tá a máa dìjọ ròyìn ogun tó délẹ̀ yìí táwọn ò ní bógun lọ mo kí gbogbo yín bẹ tí ń wọlé mi ò tí ì fẹ́ dárúkọ mi tí ì fẹ́ ka comment but ẹ jọ tábàdàn tó lè bá mi kọ orúkọ màmá àwọn ọlọ́dẹ màmá olórí àwọn ọlọ́dẹ màmá olúwawo kan báyìí tó wà ní Kogi mi ì mọ̀ bóyá rẹ́ni tó morúkọ màmá yẹn mi ì mọ̀ bóyá rẹ́ni tó morúkọ màmá yẹn màmá yẹn wá lálàá kan màmá yẹn wá send message yẹn wọ́n sẹ́ndì ẹ̀ sẹ́nìkan ẹni ẹ wá sẹ́ndì ẹ̀ sí pé kí n gbọ́n tí màmá yìí wí nínú ìṣípayá tí màmá yìí náà rí màmá láwọn rí wípé ní àbálọ àbábọ̀ bàbá Tinubu padà sọkún o wípé kì í dẹ̀ ṣẹkún ìbànújẹ́ kan tó tó bẹ́ẹ̀ tó jù bẹ́ẹ̀ lọ tá a rí rí ṣùgbọ́n ohun tí wọ́n ní bàbá Tinubu sọkún fún ni pé ìyá òòṣà ẹ ṣé ògo ìmọ́lẹ̀ ẹ ṣé ìyá kogi ẹ ṣé honourable Ismail Adesina wọ́n ní ẹkún tí màmá yìí padà sun wọ́n lóun ni wípé eh, bàbá Tinubu dọ̀bálẹ̀ fáwọn èèyàn kan nílẹ̀ Yorùbá wípé wọ́n sọ pé àwọn kan ló ti àwọn pé kójú má ba ti àwọn làwọn náà ṣe ṣeun táwọn ṣe yẹn páwọn mọ̀ yìí pé Yorùbá ló kàn ẹ gbìyànjú kẹ lọ gbọ́ mi ò mọ̀ bóyá ẹni tó ti gbọ́ mẹ́sẹ̀jì yẹn torí mi ò mọ̀ bó ṣe máa ń sọ̀rọ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ tó máa délẹ̀ tó máa ní ẹ wá wí tiẹ̀ ẹ ó yá ìwọ ló sọ pé tí mi ò ní lè guide tí mi ò ní lè dúró tí mi ò ní lè sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ni mo wí báyìí lolúwa wí tolúwa bá sọ̀rọ̀ o ní kó máa wá proof káàkiri torí wípé wàá pe ọlọ́run tó ló sọ̀rọ̀ yẹn wípé kó fi àmì hàn á dẹ̀ fàmì hàn lára àwọn ènìyàn so mi ò kí n sábà mọ ọ̀rọ̀ ọlọ́rọ̀ sọ but nǹkan tí mo gbọ́ jù nínú mẹ́sẹ̀gì yẹn tí mo kí n tó lè jáde lénìí òun ni wípé bàbá Tinubu padà sẹ́tù pẹ̀lú àwọn àgbààgbà Yorùbá ṣé ò gbàgbé ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní sọ lọ́jọ́ yẹn lọ́jọ́ náà lọ́hùn pé gbogbo àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá kọ́ tètè múra kọ́ tètè tún àdúgbò ṣe kọ́ tún lé ṣe kọ́ ran àwọn ènìyàn lọ́wọ́ ọ̀pọ̀ ènìyàn nílẹ̀ Yorùbá lè bí ń pa ọ̀pọ̀ ènìyàn ní ilẹ̀ Yorùbá ní ìyà ń jẹ o ọ̀pọ̀ babalé ni ò lè ṣe baálé ilé mọ́ lórí ìyàwó àtọmọ o ọ̀pọ̀ ìyálé ló ti di olóṣó kó ba lè tọ́jú òun gan ló ń tọ́jú ọkọ tó ń tọ́jú àwọn ọmọ torí pé ìnira pọ̀ wípé ẹ gbọ́ ẹ lọ tọ́jú àwọn ènìyàn wọ̀nyí ẹ jẹ́ kó oúnjẹ wà nílùú ẹ jẹ́ kí owó tó tó ná kó wà nílùú kó tó dìpolúmọṣù tó yìí láti ń pariwo ẹ̀ àwọn kan ní kí là ń sọ. So ó ń jọ gàtẹ́ kò jọ gàtẹ́ tí kò máa fẹsẹ̀ méjèèjì jọra wọn báyìí èmi tún tún sọ ní wákàtí àti ọ̀wọ́ yìí pé ẹ̀kọ́ sílẹ̀ sẹ̀ alọ́ ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú yìí wọ́n ń padà bọ̀ wá ṣe Yorùbá nation nítorí pé kò sí ọ̀nà níbi tó ń lọ. dágbálẹ̀ máa bá ń bẹ̀ eléyìí kì í ṣọ̀rọ̀ ìpè kì í ṣọ̀rọ̀ àdúrà àwọn kan ṣo tó máa ríbi dé sí làwọn tó tún lè ṣe o. ìrìn Chief Imam ilẹ̀ Yorùbá nílọrin tí mo lọ bá wọn sọ gbogbo bí mo ṣe débẹ̀ ni bàbá bẹ̀rẹ̀ sí ní tu láwẹ́láwẹ́ ìtò dẹ́rù bàmí jù ni wípé mo rí wípé wọ́n ń wo tẹlifíṣàn kan nínú ìṣípayá yẹn bó ṣe ń wo tẹlifíṣàn yẹn wọ́n ń wo àwọn nǹkan kan tí a ò tí ì fún mi lórí ọ̀fẹ́ láti sọ nísìnyí bó ṣe ń wo àwọn kinní yẹn ọwa ń mérí báyìí omi wá ń yọ lójú wọn. mo wá lọ bá wọn mo fọwọ́ kàn wọ́n léjìká pé dáàdì kí ló dé mo dọ̀bálẹ̀ mo kí wọn. wọ́n ní ìwọ náà wò wọ́n mọ́ bí mo ti wá ń wò ni mo tají ngbà tá a dẹ̀ dọ́dọ̀ wọn wọ́n dẹ̀ sọ gbogbo nǹkan tí mo bá wá látòkè délẹ̀ ẹ má jẹ́ kí n tàn yín ọlọ́run bless wa nílẹ̀ yorùbá ẹ̀yin èèyàn lẹ́wọ̀ mọ̀ àwọn tó dẹ̀ mọ̀ mọ̀ o bàbá yìí bẹ̀rẹ̀ sí àná ilé ló fẹ́ sọ ẹ má ti sọ ẹni sùúrù sà ó yá báyìí ni báyìí ni nǹkan tẹ́ rí gbà báyìí títí kan ọ̀rọ̀ bàbá tí èmi ò ní kẹ́ ẹ má bú èbú ẹ̀yin tẹ́ fẹ́ bú èbú ṣùgbọ́n ṣálágbára ọlọ́run ẹ má sọnù ni òfò lómi ẹ̀fọ́ ń ṣe o gbogbo ẹ̀dá tó sọ tó tó tó tó kóra dáradá wọnú yorùbá wọlé yorùbá nígbà tó tún di yorùbá nation gbogbo ẹ̀dá tó tún kóra dáradá wọbẹ̀ tẹ́fẹ́ máa dàrú bá a ṣe rálì ẹ̀ràn àwọn èèyàn wá kọ́ wá dáràn lágbára ọlọ́run ẹ máa sọnù ni o ọ̀kọ̀ọ̀kan báyìí òun lọ́mọ wọ̀ ló ń yọ sọnù tẹ́ ò bá ti ronú pìwàdà ọ̀kọ̀ọ̀kan lẹ́ máa yọ lẹ́ máa sọ ẹ máa parẹ́ máa yé ni. ọ̀rọ̀ pọ̀ tí bàbá yẹn sì máa sọ ṣùgbọ́n kò sásìkò now ibi tí bàbá yẹn wá parí mẹ́sẹ̀gì wọn sí mo ní dáàdi àfi kẹ́ ẹ jẹ́ kí gbogbo ọmọ nàìjíríà gbélé bàbá dẹ̀ sọ wọ́n sọ gbogbo ọmọ yorùbá gbọ́ wípé kí ni o orin tí bàbá Tinubu kọ àwọn èèyàn kan ní à ah, sakama j ọpọlọ bàbá yẹn pọ̀ jù olóṣèlú ni ó kàn kọrin ni ẹ gbọ́ olóṣèlú ni sakama j ni ó kàn kọrin ni ṣùgbọ́n ẹ gbọ́ eléyìí dáadáa ǹjẹ́ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé ènìyàn rò wípé ìfẹ́ ọkàn tòun lòun ń ṣe kò ní mọ̀ wípé ọlọ́run ló ń lò òun ṣá ǹjẹ́ mọ̀ wípé tọ́lọ́run bá ṣe tún àti ṣiṣẹ́ tiẹ̀ ǹjẹ́ mọ̀ wípé ọlọ́run kì í wojú kó tó ṣe ǹjẹ́ mọ̀ pé kò sí ẹni tọ́lọ́run ò lè lò níwájú ọbọ onímájẹ̀mú gbogbo ẹnu ni mo fi ń sọ o èmi ò gba tọrọ lọ́wọ́ bàbá Tinubu rí omi ò dẹ ṣetán àti gbà ohun tọ́lọ́run bá fún mi àtàwọn tọ́lọ́run fi rọgbà yí mi ká ohun tó bá fún mi ti tó mi o bá a ní àlọ bá ò ní àlọ ṣùgbọ́n èmi ò ní ṣaláì jíṣẹ́ tọ́lọ́run rán mi fún ìran mi. bí ohun tó mú kí bàbá yẹn lanu kọ orin ilẹ̀ Yorùbá ó máa padà mú kí bàbá padà sọ wípé Yorùbá Nation Declaration ẹ kọ sílẹ̀ tí ò ní pẹ́ mọ́ rárá àwọn tó ń sọ pé ó di twenty twenty five kó tó lè yanjú ọ̀rọ̀ Yorùbá kó tó ṣe nìkan mi ò sọ pé ò ríran mi ò sọ pé ò gbóhùn ṣùgbọ́n ohun tẹ́ ẹ gbọ́ nìyẹn ohun tèmi ń gbọ́ ni wípé ohun tó bá ohun tó bá mú kó dìbò twenty twenty three yìí òun ló máa lead sí Yorùbá nation finally tí ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú fúnra wọn á jáde life and direct báyìí ẹ kọ́ sílẹ̀ tí wọ́n á dẹ̀ máa sọ fún yín wípé Yorùbá nation wọ́n á pariwo ẹ̀ ju àwa tá à ń pariwo ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lọ ni mo fi ní ẹ̀yin tẹ́ ń bú èbú ẹ bú èbú níwọ̀nba ẹ rọra bú èbú torí pé kíni ojú sì máa padà kojú ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ ò ní gbọ́ ẹni tó máa sọnù kì í sábà gbọ́ fèrè ọlọ́dẹ lówelówe là ń lùlù àgídìgbò ọ̀rọ̀ the five rally tó fẹ́ ṣẹlẹ̀ ti tèkó tí ì lè ṣẹlẹ̀ ẹ gbọ́rọ̀ tí bàbá yẹn sọ bàbá yìí máa mú sọ pé tó bá máa tó àsìkò ti tèkó ọlọ́run á sọ fáwọn àwọn adé announce Sanwó-Olú ò dẹ̀ ní dáwọn dúró bàbá Tinubu ò ní dáwọn dúró ẹnikẹ́ni ò ní dáwọn dúró MC Olúọmọ ò ní gbogbo alájọ máa ṣe rálì tèkó ẹ kọ́ sílẹ̀ má sàwùjírí ha kàlíra fara kí ni nǹkan tó ń jẹ́ ọlọ́run kí ni nǹkan tó ń jẹ́ mẹ́rẹ́kù ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ nǹkan tó ń jẹ́ ọlọ́run ò mọ̀ nǹkan tó ń jẹ́ mẹ́rẹ́kù ohun tó ń jẹ́ ọlọ́run ni pé ohun tí ẹ sọ pé kò lè ṣẹlẹ̀ tọ́lọ́run dẹ̀ jẹ́ kó ṣẹlẹ̀ ohun tó ń jẹ́ ọlọ́run nìyẹn tó bá ní wòlíì ní àfáà ní babaláwo ní oníṣẹ̀ṣe ní oníṣègùn ní ẹ ó alágbára kan àbí míì tí àdúrà tó ń gbà fáwọn ènìyàn tí ò bá tí ìyá ìwọ gan lẹ́nu kí wọ́n gan bú sẹ́kún kó ké ìyanu ò tí ìtọ́wọ́ ẹ̀ ṣẹlẹ̀ ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó jẹ́ pé wọ́n gan tó ń retí ìyanu nígbà tó ṣẹlẹ̀ gan ò gbàgbọ́ tó ṣẹlẹ̀ gan tí ò yé wọ́n gan bó ṣe ṣẹlẹ̀ tẹ́rù bà ìwọ fúnra ẹ̀ òun gangan ló ń jẹ́ ìyanu òun gangan ló ń jẹ́ àsọtẹ́lẹ̀ oh my gahada lavaroha mirahadasa jiralaha ẹ gbọ́ mi dáadáa ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ àsìkò dẹ̀ ti tó Yorùbá fẹ́ dòmìnira ohun àwọn ènìyàn ti dé etí ọlọ́run ẹkún àwọn ènìyàn ti dé etí ọlọ́run igbe àwọn ènìyàn ti dé etí ọlọ́run ìnira yìí ó ti kan ọlọ́run ó ti kanlẹ̀kùn ọlọ́run ọlọ́run rẹ̀ ti dáhùn àwọn alálẹ̀ ti dìde <laughs> my god ẹ gbọ́ ìṣèpáyà tí màmá màmá Kogi yẹn rí ni màmá láwọn rí bàbá kan onírùngbọ̀n funfun pé irùngbọ̀n ẹ̀kan àyà ẹ̀ oh my god ọba onímájẹ̀mú ìbárẹ̀mẹkẹsẹ́dẹ́kì olórí gbogbo wòlíì olórí gbogbo aláfọ̀ṣẹ olórí gbogbo alásọtẹ́lẹ̀ ẹni táwọn mọbi tó ti wá táwọn dẹ̀ mọbi tó padà sí ẹni tó gba ẹni tó gba ọrẹ ìdámẹ́wàá lọ́wọ́ ànábì Ibrahim Mẹ́kísédékì ìbàrẹ̀ màmá yìí láwọn rí màmá láwọn yìí láwọn rí àwọn rí bàbá kan onírùngbọ̀n funfun ẹ má rò pé bóyá màmá yẹn ń parọ́ o ẹ wà nínú ẹ̀mí o kò sẹ́ni tẹ́mi ò sí lára ẹ o tó o bá develop tiẹ̀ ni o tó o bá develop tiẹ̀ wàá wà lójú kan ni o ló fi develop ẹ mọ̀ pé nǹkan tí mo máa ń sọ nìyẹn develop yourself discover yourself. màmá yẹn ní pé bàbá yẹn dẹ̀ wá bá wọn sọ àwọn ọ̀rọ̀ kan ẹ gbìyànjú ẹ lọ demand ẹ jọ irú àwọn mẹ́sẹ̀gì yẹn ló yẹ ká gbọ́ lọ́wọ́ yìí ẹ lọ wá mẹ́sẹ̀gì màmá yẹn jáde ẹ gbọ́. mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ kíní kan yín ènìyàn màmá yẹn ló sọ wípé ọlọ́run wá sí òun lójú pé àwọn alálẹ̀ àwọn tó ti kú àwọn ẹbọra àwọn àlejànú àwọn jínù àwọn àwọn àwọn òòṣà ilẹ̀ yorùbá tá a ti pa tì tá a ti fi ọgbọ́n àrékèrèké àwọn òyìnbó kó lọ láti fi kó àwọn èèyàn wa lẹ́rú pé wọ́n ti ń padà bọ̀ láti wá ja ìjà yìí wòlíì kan pè mí láìpẹ́ wòlíì yẹn sọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ kan wòlíì yẹn ní pé olúwa sọ fún mi pé òun ti parí iṣẹ́ wípé àwa ènìyàn ni ká bọ́ sójú iṣẹ́ kí láti ìsọtọ́ lọ́fẹ́ máa wá wa káàkiri kí la ti sọ tó fẹ́ máa track wa máa fi string number pọ̀ lórí fóònù ṣùgbọ́n ṣá bó bá jẹ́ ti ènìyàn ni kò ní dúró ṣùgbọ́n tó bá jẹ́ ti ọlọ́run alààyè ni ó ti di dídúró. àdàbí tí kì bá ṣe ohun tí mo gbọ́ ni mo gbọ́ tí mo dẹ̀ ń sọ àdàbí tó bá jẹ́ àròsọ àdàbí tí kì bá ṣe ohun tí a fi hàn ni mò ń sọ ègbé ni fẹ́ni tó sọ̀rọ̀ nígbà tó lù ọ́ sọ̀rọ̀ ìbùkún ọlọ́run ẹ̀yọ́nú ọlọ́run àánú ọlọ́run ìgbéga ọlọ́run àlùbáríkà àrísìkí ńláńlá látòdì ọ̀run wá tó máa pa àwọn ọ̀tá lẹ́nu wọn kó máa bá gbogbo àwa tá a bá sọ òbúlọ́ba ti ní a sọ tó wáyé pé ká ti join ṣọ́ọ̀ṣì ni màá ti join ṣọ́ọ̀ṣì ńlá ṣùgbọ́n àwọn tó ń darí mi ní kò sáàyè àwọn tó mọ̀ mí dẹ̀ mọ̀ ìjọ CAC la bí mi sí ìkan láàrin àwọn aláṣẹ CAC ni bàbá tó bí mi lọ́mọ mo ní oore ọ̀fẹ́ láti di general evangelist láti di assistant general evangelist báwọn kan ṣe ń dà ní CAC ṣùgbọ́n àwọn tó ń darí mi láwọn ò rán mi níbẹ̀ kí ni kí n wá ṣe bí o ṣe pé kíni kí n lọ dúró gbogbo ìgbà tí mo dẹ̀ dúró kẹ̀dẹ̀ rí àwọn èèyàn sọ fún mi wípé irọ́ ni irọ́ ni ó ti ó ti ní gangan ó ti ní skúṣì ìyá tó bí mi gangan àwọn tó ń wo fídíò yìí mọ̀ ìyá tó bí mi gangan sọ pé nǹkan ti ṣe lórí báwo ló ṣe máa ní opportunity tó tó yìí ibo ló fẹ́ rìn dé nínú CAC lágbàáyé tó lè débẹ̀ àti tìlú òyìnbó àti ti nàìjíríà ó wá lò ó lọ oníkìní kan ń darí ẹ ẹ bá mi lu dáadáa ẹ bá mi tì mọ́lé ẹ bá mi ṣe ìyá tó bí mi sọ bẹ́ẹ̀ gbọ́ dáadáa tọ́lọ́run bá ń lò ẹ tàbí tọ́lọ́run bá fẹ́ bá ẹ sọ̀rọ̀ ohun tí ìwọ gangan ń ṣe tó bá ti jẹ́ pé nǹkan tó yé ẹni kì í ṣe ọlọ́run mírèkù tó sọ pọ́lọ́run ti pàṣẹ ẹ ẹ wo ọdún tá a ti sọ wípé wọ́n ń gbé oyè bọ̀ wá bá Chief Sunday Igboho ẹjọ́ mi mọ̀ bóyá aráwọn tó rí mẹ́sẹ̀gì yẹn ẹ wo ọdún tá a ti sọ wípé wọ́n ń gbé oyè bọ̀ wá bá Chief Sunday Igboho pé wọn ò gbúdọ̀ gbà á <laughs> èmi ò mọ̀ bóyá oyè yẹn lọ ti gbédè yìí o but ẹ jẹ́ ká pera wa ṣàkíyèsí díẹ̀ tabarẹ́ni tó rántí ìgbà tá a sọ wípé níláṣíà ta sọ wípé wọ́n máa gbé oyè wá fún Chief Sunday Igboho before the mega rally before the declaration pé wọn ò gbọ́dọ̀ gbà ẹjọ́ mi mọ̀ bóyá rẹ ni tí mi mọ̀ bóyá rí ẹni tí tó bá rí mẹ́sẹ̀gì yẹn ẹ bá mi kọ sí pé òmìnira Yorùbá dé ẹ bá mi táìpù ẹ pé òmìnira Yorùbá dé ẹ bá mi táìpù ẹ kàn ráìtì ẹ pé òmìnira Yorùbá dé ẹni tó bá rí mẹ́sẹ̀gì yẹn nígbà tí ìṣípayá yẹn jáde lọ́jọ́ yẹn mo wọ singlet mo sáré bọ́ síta kó ònú mo fẹ́ wẹ̀ wọ́n ní mi ò gbọ́dọ̀ wẹ̀ kí n kọ́kọ́ lọ sọ mẹ́sẹ̀gì fún gbogbo ọmọ Yorùbá tó bá jẹ́ pé òye kan Ọládìméjì ẹ ṣe ẹ ti wà pẹ̀lú mi ń bá yẹn nígbà yẹn àbí wọ́n ní yes is true Ọláwálé Àgbájé wọ́n ní bẹ́ẹ̀ ni sir thank you ẹ bá mi táìpù ẹ òmìnira Yorùbá dé ẹ bá mi táìpù ẹ bẹ́ẹ̀ tó o bá rí mẹ́sẹ̀gì yẹn òmìnira Yorùbá dé Gani Ọlálékan èmi ní ìmọ́lẹ̀ ògùn adúláwọ̀ òmìnira Yorùbá dé ẹ ṣe Princess Alex ah ah so àwọn tó ń wò wá <laughs> a àléèyàn ni àṣà léèyàn ẹ̀ dẹ̀ ní jábọ́ ẹni bá ti nírú yín tó lóhùn ò léèyàn kò lè léèyàn mọ́ olórí adé ọmọ ẹ̀mí ẹ̀yìn òtí ẹ̀ gbọ́dọ̀ má lẹ́ẹ̀ rí ọ ní yes it's true ẹ bá mi táìpẹ́ òmìnira yorùbá dé abẹ́kọ́rí yá òmìnira yorùbá dé thank you pé wọ́n máa gbé oyè wá tó bá di pé kíní yẹn fẹ́ bọ́ sí tán tó bá dojú ẹ̀ ó ti dojú ẹ̀ báyìí o wọ́n fẹ́ máa tu àwọn ọmọdé wọ́n fẹ́ máa tu wọn wọ́n fẹ́ máa tu àwọn ọmọdé <laughs> ta lélẹ̀ yẹ kí ni michael kọ́ọ̀pù lẹ́yìn gbé wa báwọn kan tiẹ̀ ń bú wa ẹ̀yin fún wa ń kọ́ọ̀pù ọlọ́run wa pọ́n yín lágbára ọlọ́run aṣọ yìí lára gbogbo yín kò ní ya ẹ ṣe ẹ wá wo báwọn yẹn ṣe ń táìpù òmìnira yorùbá dé sà ẹ wá wo ewé dọgbọ́n ẹ wá wo abẹ́rẹ́ òmìnira yorùbá dé abíọ́lá oyèbádé òmìnira yorùbá dé babatunde rasheed òmìnira yorùbá àwọn èèyàn rí nǹkan tá à ń ṣe wọ́n dẹ̀ lọ́ọ̀rí wa ògo ni fún ọlọ́run ẹ ò ní jábọ́ now wọ́n ti bẹ̀rẹ̀ sí ní plan àti gbóyè yẹn lọ fún wọn o after tó ti fẹ́ pé ọdún kan níbi tí ọ̀rọ̀ dé pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá yìí pẹ̀lú nǹkan tí ṣé ẹ mọ̀ pé Chief Sunday Igboho ló da gbogbo wa síta ni ẹ mọ̀ yìí pé àwọn lọ́jíńjà wa ni òótọ́ nípa àti rí ìṣípayá yìí tipẹ́tipẹ́ ah bàbá mi wà ń bẹ̀ pàápàá kábíyèsí sà <laughs> wòlíì ọlọ́run àlàyé mo kì í sà òótọ́ ni pé àwa kan ti rí kinní tipẹ́tipẹ́ bàbá kan wọlé ń sìn wòlíì ọlọ́run ni wọ́n wọ́n lóòótọ́ àwọn a lè sọ pé wọ́n jẹ́ ọmọ yorùbá tó lè sọ pé wọ́n kì í ṣe ọmọ yorùbá torí pé áfíríkà kọ́ńtìrì kan tó súnmọ́ yorùbá gidi ni wọ́n wòlíì ọlọ́run ńlá ni wọ́n wọ́n fi ṣọ́ọ̀ṣì wọn sílẹ̀ fún wa báyìí pé any african artist any yorùbá artist kọ́ wa máa yin ọlọ́run lọ́dọ̀ àwọn pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá bàbá yẹn wà mí wòlíì ọlọ́run ni wọ́n mo ti rí wọn sìn ṣọ́ọ̀ṣì wọn láti lọ máa ń fáwọn èèyàn láwọ́ọ̀d olúwa ní kí n máa dé adé fáwọn èèyàn kí n dẹ̀ máa fún wọn ní certificate award káàkiri mo ní kí ni ìtumọ̀ eléyìí kò sówó kò sí mọ́tò wọn ní pọ́nmilé ó ní wọn ní pọ́nmilé wọn máa yẹ̀yẹ́ ṣùgbọ́n wọ́n máa ṣe mo dẹ̀ ń ṣe bàbá yẹn ti wá síbí ń sìn bàbá mi ẹ̀ ní jábọ́sà ẹ kú ọjọ́ mẹ́ta á ti tọ́dún méjì tí mo ti rí bàbá yẹn wọ́n tún ti pè mí pé kí n yọjú mi ò tí ì lọ kò sá dáàdi mi ṣe rí pé kò sáàyè ni kì í ṣe pé mo kọ yín mo kọ mẹ́sẹ̀gì yín mẹ́sẹ̀gì yẹn jáde pé tó bá ti tó àsìkò tí Yorùbá fẹ́ bọ́ pátápátá wọ́n máa fi oyè wọ́n á fi rọṣì Sunday Igboho èyí tẹ́ ẹ ni o ìmí ìtúnbọ̀ o bọ̀ tó bá possible ẹ má jẹ́ kí bàbá Ìgbòho tiẹ̀ yọjú sí wọn torí pé ìyẹn kọ́ ló kàn inspiration bàbá yẹn lọ́pọ̀lọpọ̀ wá fi bọ́ síta náà la fi gbójú jáde pé nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ àwa ò ní bójú kí là ń bójú fún but oyè lọ́dẹ̀ ń gbé fún bàbá báyìí ẹ gbórúkọ tó tún wá pé oyè yẹn ni wọ́n ní bóyá ambassador for peace <laughs> ẹ gbà mí ọlọ́run má jẹ́ ń tẹ́ ambassador of peace wẹ́ẹ́ a lè sọ pé wọ́n deserve ambassador of peace torí pé kíni tí ò bá kí ń ṣàwọn ni kò ní sàlàfíà ńlẹ̀ yorùbá mọ́ by now àwọn lórí burúkú yẹn ti ṣiṣẹ́ gan ṣùgbọ́n ẹ gbọ́ dáadáa àwọn amẹ́ríkà tó wá gbé oyè yìí wá fún wọn àwọn amẹ́ríkà tó gbé oyè ambassador for peace yìí wá fún bàbá wa chief sunday igbòho yìí kí ló dé tí wọ́n fi lọ sí abuja tí wọ́n lọ kó àwọn èèyàn tí wọ́n kú níbẹ̀ táwọn bá mọ̀ pé lóòótọ́ làwọn fẹ́ràn wa àwọn fẹ́ràn wa nílẹ̀ yorùbá wáì tó fi lọ sí àbújá tó lọ kó àwọn delegate wọn àwọn àwọn diplomat wọn àwọn àwọn àwọn amistries wọn wáì tó lọ kó wọn kúrò nílẹ̀ àbújá tó wáyé pé lóòótọ́ lọ fẹ́ràn wa nílẹ̀ yorùbá tó fẹ́ràn wa ní nàìjíríà wáì tí wọ́n ń kó àwọn ọmọ ogun tí wọ́n kúrò nílẹ̀ tí Sunday Igboho tó tó pariwo pé ogun ti dé o wàhálà ń ṣẹlẹ̀ o ẹ tún wá ṣe kíni ẹ tún wá ẹ tún ẹ tún wá fún ọ lóye ambassador of peace kó máa jó kó máa yọ̀ kó máa rẹ́rìn bí ti báwo kò tí ì yé mi ohun tó wá ṣe mí ní kàyéfì jù lélẹ́yìí sà mi ò ní fẹ́ kí bàbá wa Chief Arimoruf mi ò ní fẹ́ kẹ́ fi eléyìí bínú sí mi o sẹ́wọ̀n kí mi kì í ṣe ẹni tó ń ṣẹ̀kẹ́ èbú mi ń gbéyàn ṣépè mi ń bú èbú mi ń báyàn jà mi ò gbá wá sórí online pé ó yá báyìí ló máa rí fún lágbájá mi ò ń ṣe. akànjọ́ ń fi ọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀ ni o bàbá àmọ̀rúfù wà ń bẹ́ ìjọ tí wọ́n fún ọ lóye yẹn so ìgbà tẹ́mi rí kíní ẹnu ìdí tí inú tèmi náà fi dùn tí mo fi ń jó ń gbà yẹn pé àwọn fún bàbá wa ní oyè oyè kún oyè wọn doctorate tínú fi ń dùn gbà ni pé mo rí chief almoruf ààrẹ almoruf mo rí wọn bẹ̀ ààrẹ almoruf dẹ̀ rí wọ́n jẹ́ nìkan tó tèmi gbàgbọ́ nínú wọn wọ́n jẹ́ nìkan tó jẹ́ pé mo so love wọn wọn ò mọ mi rí o mi ì dẹ̀ mọ wọn rí wọ́n máa ń dárúkọ àwọn èèyàn kankan tí mo mọ̀ wọ́n máa ń kí àwọn onítìátà kankan wà tó máa ń kí tó máa ń kí wọn bọ̀ èmi ò rí wọn rí tó bá yẹ lórí ọ̀rọ̀ Yorùbá nation tó so wá pọ̀ èmi ò mọ̀ wọn rí so inú mi máa ń dùn tí n bá rí bàbá yẹn àwọn náà dẹ̀ nírùngbọ̀n so àwọn náà wà ní líléjì onímájẹ̀mú yẹn bọ̀tí mi ẹ̀kọ́ là ń bọ̀rọ̀ lọ. now ẹni wa ní kí ló tí mo ń yọ mo ní achieve armoroof láti amẹ́ríkà wọ́n wá pẹ̀lú àwọn èèyàn. ẹnìkan wá fi fídíò kan hàn mí láàárọ̀ pé ṣé mo gbàgbé mẹ́sẹ̀gì tó jáde ń gbà yẹn pé tí mi ò bá jẹ́ iṣẹ́ yìí òun fi mílẹ̀ fọlúwa. so ó possible kó jẹ́ pé èyí tí wọ́n gbé wá èyí tí bàbá armoroof wà ń bẹ̀ ó lè má jẹ́ yẹn o ó lè má ẹ má gbàgbé bí mẹ́sẹ̀gì yẹn ṣe lọ pé tó bá kú díẹ̀ kógun iṣẹ́ tó bá dé ojú ẹ̀ wípé oyè náà máa fún Chief Sunday Igboho wọn á ní kọjú oyè báyìí kọjú oyè báyìí nípasẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá gbàgbé nǹkan tó lépa ogun wa wọlé finally máa mo gbà á ládùúgbà gbogbo ẹ̀dá tó ń gbọ́ mi ní wákàtí àti ọ̀wẹ́ lórúkọ Jésù ẹ ò ní bógun lọ o brọ̀dá sista tó ń gbọ́ mi lórúkọ Jésù ò ní bógun lọ ìṣẹ̀lẹ̀ àbàmì irú èyí tó máa ṣẹlẹ̀ tí wàá délé tí wàá ní tí wàá ní agboolé wadà tí wàá lágboolé yín ti parẹ́ ogun ti pa wọn rẹ́ tí wàá ní màmá mi dà àwọn ọmọ mi dà tí wàá ní kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ tí wọ́n gan bá pẹ́ ju báyìí lọ ó dẹran lẹ̀ lórúkọ Jésù irú ìṣẹ̀lẹ̀ àbàmì bẹ́ẹ̀ kò ní wọlé tọ̀ mí kò ní wọlé tọ̀ o kò ní tọ́ sí mi kò ní tọ́ sí yín sà kò ní tọ́ sí mi kò ní tọ́ sí yín mà ṣùgbọ́n ó ń bọ̀ ó ń bọ̀ àwọn làǹdẹ̀dẹ̀ o ogun oníparọ́ ogun oníparọ́ arọ tó bá lọ́pọlọ lórí ni o tó dẹ̀ act fast bí ò lè rìn á ní ẹjọ́ ẹgbẹ́ mi kò ń bì tòró àwọn amẹ́ríkà wọn ò fẹ́ràn wa london wọn ẹ fẹ́ràn wa tẹ bá ń gbọ́ kẹ máa gbọ́ ẹ fẹ́ràn wa tẹ bá fẹ́ràn wa ni nǹkan burúkú tó tó yìí kò ní máa ṣẹlẹ̀ nílùú kó jẹ́ pé ṣẹlẹ̀ wá ń ṣe àwọn èèyàn tí yín lọ ogun rọ̀gbà yìí lù ká ẹ rí i pé àwọn abàmì ènìyàn àwọn ìkà tọrọwó náà tọkọwó wa tọ́ fi lọ́ ra nǹkan ọ̀bọ́n tọ́ ra àdá tọ́ ra nǹkan bọ́ǹbù tọ́ ra mọ́tàǹkì táwọn àwọn ọmọdé òde kó jẹ́ ẹ tẹ wá fi yí gbogbo ìlú ká táìmù tó yẹ kẹ́ ẹ̀dẹ̀ sọ̀rọ̀ pé kí lẹ fẹ́ fi kíní ṣe kí ló ṣẹlẹ̀ tó yẹ kẹ́ ẹ dá sí ẹ ò dá sí ṣẹlẹ̀ tó wá rí ẹni tó tún dúró gẹ́gẹ́ bí ìkan láàrin àwọn olórí ogun wa ẹ tún lọ gbé oyè fún oyè oyè oyè àlàáfíà kó máa pa àlàáfíà sí gbogbo nǹkan ẹ ṣe báwọn dúpọ́ ṣe máa kó ní kùkú tọ́nu náà kẹ kọ́kọ́ wá sí ìjọba nàìjíríà kẹ wá bá àwọn ìjọba nàìjíríà sọ̀rọ̀ pé ọ̀gbẹ́ni ti pẹ́ ń bẹ̀ yẹn kí ló dé ẹ forgive ẹ owó tẹ jẹ ilé ẹ tẹ jó dúkìá ẹ tẹ jó ó yá ẹ fún èmi ò mọ̀ bóyá ìjọba amẹ́ríkà ni ò bóyá skul kan ló kàn rọra ṣe kọ́ọ̀sì fún bàbá torí mo jẹ́rìí aládìgún bàbá àgbàlagbà wọ́n lé bọ̀ lẹ́yìn jagunlabi ńlára wájú mo jẹ́rìí wọn wọn kì í fi àsọtẹ́lẹ̀ ọlọ́run ṣeré torí wòlíì làwọn náà ẹni tó ń rí ohun tó ń rí tó ń rí tó ń rí tó ń gbọ́hùn ni ṣùgbọ́n ayé máa ń fẹ́ ṣọ́ ayé máa ń fẹ́ ṣọ́rú wọn bẹ́ẹ̀ mú lèèyàn ṣe gbọ́dọ̀ máa kíyèsí ara láti sọ̀rọ̀ mi ò bìlíwì wípé amẹ́ríkà ló fún wọn ní kinní yẹn ẹ bá mi sọ fún afa alihamdulilayi tv ẹ bá mi ránṣẹ́ sí wọn pé amẹ́ríkà kọ́ ló fún wọn ní kinní yẹn èmi ò gbà pé amẹ́ríkà ló fún bàbá Ìgbòho ní oyè amẹ́ríkà báwo amẹ́ríkà torí tógun tógun fẹ́ wọlé sílẹ̀ nàìjíríà sílẹ̀ yorùbá tí ò rí nǹkan kan ṣe sí i ẹni tó wá fẹ́ kọ ogun fúnlẹ̀ yorùbá tó ń kó àwọn ọmọdé dìde tó ń kó àwọn ọmọ ogun dìde lọ́tún wa ń fún lóye pé ambassador for peace and kìnnì kan conflict eh, kìnnì kan eh, bóyá àwọn school kan ló ṣe kọ́ọ̀sì fún wọn lórí pé ah, strategy bó ṣe ń jagun lélẹ́yìí bóyá wọ́n ṣe international course eh, tó máa ń ṣe lórí online yẹn ti mọ̀ conference call tó máa ń ṣe àwọn course tó máa ń ṣe online bóyá yẹn lọ ṣe fún bàbá pé bó ṣe strategy tó fi ń jagun tó fi ń ṣẹ́gun lélẹ́yìí bóyá yẹn lọ ṣe fún wọn bóyá bàtọ́ parí kọ́ọ̀sì lọ́lọ́ fún wọn ní certificate award torí èmi ò róyìnbó kankan láàrin àwọn tó lọ bàbá tó wọṣọ aṣọ oyè tó padà fún ọ láṣọ oyè tiwọn yẹn náà provost yẹn àbí rẹ́kítọ̀ yẹn èmi ò rí pé yorùbá ni gbogbo wọn so bóyá àwọn ọmọ yorùbá kan lórí nǹkan tí bàbá yẹn ń ṣe tó fún wọn tọkàn fi packaging sí bóyá packaging lọ fi pè ní America America award lórúkọ jésù ẹ̀yin màmá bàbá tó ń gbọ́ mi ẹ ò ní jábọ́ mo dẹ̀ fẹ́ ká mọ kíní ẹ má máa fi ọ̀rọ̀ Chief Sunday Igboho wé ọ̀rọ̀ Ìbà Gani Adams o ṣé àwọn pé warlord ní Ìbà Gani Adams náà akíkanjú tó ń kọ̀yà fọmọ Yorùbá làwọn náà wọ́n dẹ̀ gbìyànjú ń gbà tiwọn náà àsìkò wọn ò dẹ̀ sì kọjá wọn àsìkò yẹn ò dẹ̀ sì kọjá wọn wọ́n sì wà lójú ọwọ́ Ìbà Gani sì current ṣe bẹ́ẹ̀ mọ̀ bọ̀tí ẹ mọ̀ yí pé Ìbà Gani ò àwọn ò ti Yorùbá nation wọn ò dẹ̀ sọ pé àwọn ò bá wa dá sí ní tà ń ṣe ṣẹ́ mọ̀ bọ̀tí ẹ mọ̀ wípé ọlá pé Ìbà Gani ti jẹ àwọn oyè kan tó lágbára jù ó ti jẹ́ kí ara wọn wúwo wọn ò lè láwọn fẹ́ sáré ẹni àwò tẹ́rẹ́ bá dé bàbá mi á sá o èmi ò fojú mi ò fọwọ́ pa idà yín lójú sá o Chief Gani Adams lóògùn ọ̀fẹ́ o bàbá yín sọ ẹ̀yin ò sọ pé lóògùn ọ̀fẹ́. lóògùn ọ̀fẹ́ ni ẹ ṣe <laughs> lóògùn ọ̀fẹ́ o but tí ẹrù bá ti pọ̀ jù ẹlẹ́rù ò ní lè gbé mọ́ ẹ gbọ́ nǹkan tí Chief Saheed Òṣùpá sọ ni wọ́n ẹ dẹrù tó mọ̀ pé ó má lè dágbé òwe dẹrù tó mọ̀ pé ó má lè gbé ọ̀rẹ́ mi dẹrù tó mọ̀ pé ó má lè dágbé òwe torí tẹ́ni tó rò pé ó máa gbélé lórí bá lọ yẹrí ó lè padà wá di kó má lè gbé mọ́ ọ̀rẹ́ mi dẹrù tó mọ̀ pé ó má lè dágbé òwe ẹni tó lérò kó máa bẹ gbẹ́rù tó ń kó gbogbo ẹ̀jọ́ tó ń kó gbogbo ẹ̀jọ́ tó bá délẹ̀ tán <laughs> ó lè má padà ó lè má padà wà useful mo kí Sunday Adébánjọ kúṣẹ́ màmá ní Bọ́lájí mo rí yín o bọ̀ mi ò fẹ́ máa mi ò fẹ́ tí n bá ti ń mo ṣàkíyèsí pé tí n bá ti ń kí àwọn èèyàn mo máa ń wà diverted mi ní rántí deliver message yẹn mo máa gbàgbé òun ò jẹ́ kí n fẹ́ máa ka message ẹ má máa believe pé tí ẹ bá ti rí pé Ìbà Gani Adams ṣe kinní kan ẹ fẹ́ máa fi ọ̀rọ̀ Chief Sunday Igboho ṣe competition pẹ̀lú wọn o Chief Sunday Igboho Májàsọ́lá Igboho ṣá òjíṣẹ́ orí ni òjíṣẹ́ Elédùmarè kì í ṣe ẹni tí ó wà ó ready fún competition anybody o mo dẹ̀ fẹ́ sòótọ́ ìfún yín tẹ bá rò pé ẹ lè lọ di oyè lé wọn lórí kẹfọ oyè pa wọn níbi tó wà yẹn àwọn kan ti wà ńlẹ̀ àwọn ọ̀dọ́ kan ti wà ńlẹ̀ àwọn ọmọdé ti wà ńlẹ̀ tí wọn ti ẹ̀ gbé ìbò tó ti ẹ̀ gbọ́n tẹ̀ rárá tó jẹ́ pé agánran nínú tìṣí ni wọ́n wọ́n á yọ sí yín níbi tí ẹ ò lérò tẹ bá rò pé lè dá kíní ìrú mọ́ wa lójú ẹ ní lè jẹ́ tán ń tẹ máa bá nu gbá yín ọlọ́run gbogbo ń tẹ gbára lé ẹ nílé tẹ bá bìlì pé lè máa lo strategy kẹ máa fi dìlé wa kẹ máa fi dìlé wa ẹ mẹgàrà lè ń bọ̀ ń bọ̀ lọ́la mẹgàrà lè ẹ ní sùúrù ẹ má ti ṣe o ọmọ bọ̀tá tún jáde brọ́dà yẹn tún sọ pé ó yá on the five ó yá kẹ́nìbọ̀dì bẹ̀rẹ̀ every state ó yá mega rally a ò tí ì sọ pé a ṣe declaration a kàn fẹ́ sọ pé awareness creation recognition yàtọ̀ sí declaration a kàn fẹ́ jẹ́ kọ́ mọ̀ pé yes àti rẹ́díò àwa wà ń bí o ọmọ Yorùbá jákèjádò àgbáyé gbogbo ibi tọmọ Yorùbá bá wà ọmọ bàtà tún sọkàn akin ó tún gbé jáde ṣùgbọ́n <laughs> àwọn aláṣẹ ò tí ì wọ́n ì tí ì sáìn wọ́n ní ká tún calm down ẹ má jẹ́ ká fi kíní ṣe ká má fi politics ká má fi kó bá ìran Yorùbá o èmi fẹ́ débẹ̀ ìwọ fẹ́ débẹ̀ èmi lọ̀gá ìwọ làmọṣẹ́ ẹ gbọ́ dáadáa àwọn tó ń tẹ̀lé mi lè jẹ́rìí sí o tó bá jẹ́ pé ilẹ̀ lọ́ní pé ká gbá níbi tá a bá dé bẹ́ẹ̀ yẹn kan bá ṣe mẹ̀mẹ̀ jù máa mú gbalẹ̀ máa gbá máa bọ́ sọ àdúrà kó lọ́rùn sínsìnsìn máa sáré gbá tó bá jẹ́ pé igi lọ́ní ká kó èmi ní nọ́mbà wọn àmúrẹ́dẹ̀ àti kó ọlọ́run ò fi ẹ́ sípò adarí ọlọ́run ò fi ẹ́ sípò olórí láti máa yẹn bọ láti máa yangá láwọn tó wà lẹ́yìn ẹ̀rí ọlọ́run ò láìkí ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá fẹ́ máa ṣe irú ẹ̀ ọlọ́run ò ní pẹ́ dìtrónù ẹ̀ ọlọ́run á padà lẹ́yìn ẹ̀ màlẹ́kà tó gbé ẹ débẹ̀ á lọ torí inú ìrẹ̀lẹ̀ làwọn ti máa ń ṣògo kò rẹ́ni tẹ́bi ń pa kó máa bá sunkún kó máa fún lóúnjẹ inú ẹ̀ làwọn máa ń wà ibẹ̀ lágbára tí wọ́n ti ń dé kò rẹ́ni tó ń tọrọ jẹ kó o fún kò rẹ́ni tó ń sùn ta kó o mú wọlé ibẹ̀ ni ògo títí wọ́n wà nílẹ̀ Yorùbá àwọn alálẹ̀ tó ń wa níṣẹ́ sí yín ibẹ̀ lógo tí wọ́n wà kì í ṣe ká máa ọ̀pẹ́rẹ́sì kiri ká tún máa fi kọrin ọ̀pẹ́rẹ́sọ̀ kò ní dáa fún gbogbo ọ̀pẹ́rẹ́sọ̀ tó ń ṣe politician ẹ má máa fi bàbá yẹn ṣe politics because ẹ rí i pé lẹ́nujọ́ mẹ́ta eh, eh, fúbọ́là kan wálé láti Brazil fúbọ́là kan wá láti Brazil fúbọ́là yẹn òyìnbó ni ó wá ń bọwọ́ pẹ̀lú Ìbà Gani Adams ọlọ́wà bóyá Ìbà Gani Adams ló fún fúbọ́là yẹn lóyè bóyá àwọn lọ́wọ́ but international fúbọ́là ni Brazil tàdé ń pariwo iná ṣe bẹ́rù wa lọ́wọ́ akólẹ̀ Yorùbá tó fi lọ tó fi di tọ́dà tó fi dògùn àgbáyé ẹni ẹ wá wá ó wá ń bọwọ́ pẹ̀lú Ìbà Gani Adams ó wá ya fọ́tò ẹ̀ internet íńtánẹ́ẹ̀tì pé international kinní kan ṣé yẹn la fẹ́ jẹ ni ṣé yẹn ló kàn ni kò jújọ́ méjì lọ ni wọ́n gbé fọ́tò Chief Igboho náà jáde wípé àwọn náà gboyè oyè kan ló kàn o ẹ ṣe tẹ bá wa pọ́n bàbá wa lé ọlọ́run á pọ́n yín náà lé bẹ́ẹ̀ ṣe rore sí wọn ọlọ́run á rore fẹ́yìn náà oyè kọ́ ló kàn tó bá di pé ọba rán ni níṣẹ́ tí a ò bá tètè jíṣẹ́ ọba tá a bá ń gba ọ̀tún tá a bá ń gba òsì a nílè ríṣẹ́ ọba jẹ́ mọ́ o dọ̀là mẹ́wàá èmi sì ń sọ Ìbà Gani Adams Yorùbá gidi sì ni wọ́n jagunjagun ilẹ̀ Yorùbá dẹ̀ ni wọ́n ṣùgbọ́n ipò tẹ́ gbé wọn sínsìn àwọn náà ò fẹ́ bójú yín jẹ́ ń bẹ̀ wọn ò lè sáré sọ pé àwọn fẹ́ front àwọn fẹ́ kéde ogun ẹ má tún ti ṣe Sunday Igboho náà lọ sí ipò tó jẹ́ pé a ní wọn lára láti sọ pé àwọn fẹ́ kéde nǹkan kan o. tí kinní kan ò bá ṣe é ṣán ọ ní wọn á kalé rí o ẹ jẹ́ ká fi ọpọlọ sí o. for example ẹ ò gbà tí wọ́n mú bàbá Abíọ́lá tí wọ́n tì wọ́n mọ́lé gbogbo ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ àkàrà yẹn lórúkọ Jésù ojú òní tì yín àti àti àti parí iṣẹ́ o iṣẹ́ sì wà ńlẹ̀ àwọn nǹkan míì tún ti wà tá a tún máa ṣe mò ń rí àpẹẹrẹ lágbọ́rọ̀ Ọlọ́run àdèmà rẹ́rìn délẹ̀ Ọlọ́run máa da gbogbo wọn lédèrú ni ìtò kúkú nira láàrin àwọn tó ní wá lára nílẹ̀ Yorùbá èmi ò mọ̀ wọn o bọ̀tọ́ Ọlọ́run mọ̀ wọn ọlọ́run á dà wọ́n lérí wọ́n á lagi mọ́ra wọn lórí wọ́n á sáré wọ́n á wọn lókùúta wọ́n á para wọn wọ́n ẹ̀jẹ̀ ara wọn àwọn tó fẹ́ máa mọ ẹ̀jẹ̀ wa. mo fẹ́ ká kíyè sára ẹ wò gbà tí wọ́n mú bàbá Abíọ́lá tí wọ́n tì wọ́n mọ́lé lórí ọ̀rọ̀ liberation liberation of the poor liberation of the masses lọ́ọ́ ti bàbá yẹn mọ́lé sí ngbà yẹn náà tẹ́ bá gbàgbé ọ wá lọ gbé ṣe sátẹ́láìtì wèrè kan sínú òṣùpá tó bá ti dalẹ̀ wọ́n ní ká lọ máa wò kẹ́lẹ́ mọ̀ pé ó ti pẹ́ táwọn pípù yìí tó ti ń play wa wọ́n ní ká lọ máa wò kí wọ́n ní ẹ̀wọ́ satellite tó wà lókè yẹn wọ́n ló ń rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lábújá wọ́n ní tí Abíọ́lá bá fi lè kú pẹ́rẹ́ àwọn Amẹ́ríkà máa wọlé kan lẹ̀ ni tó bá kú síbẹ̀ yẹn àwọn Amẹ́ríkà máa bà tiwọn jẹ́ ní Nàìjíríà ni àbọ̀ ti bà tiwọn jẹ́ ní Nàìjíríà ni kò ń ṣe pé ṣe ni wọ́n tún kó nǹkan ogun tó ń kó ìbọn tó ń kó oríṣiríṣi fáwọn enemy ni wọ́n wá ní pé ẹni tó jẹ́ pé ó yẹ kí wọ́n fọwọ́sowọ́pọ̀ kó gbé wọ nàìjíríà ká lẹ́fù nǹkan tá a fẹ́ lẹ́fù wọ́n sàn fọ̀rọ̀ ká pín nǹkan tá a fẹ́ pín wọ́n sàn fọ̀rọ̀ nǹkan ẹ̀yin olóṣèlú tẹ̀ ń bẹ̀rù ẹ bẹ̀rù kò sẹ́ni tó gba póòsì yín lọ́wọ́ yín nǹkan tá à ń sọ ni pé kẹ́ wá lo ọpọlọ tẹ́ ẹ ní ìwé tẹ́ ẹ kà ìmọ̀ ìlú tẹ́ ẹ mọ bó ṣe ń ṣe kẹ́ wá lò fún wa nílẹ̀ Yorùbá kẹ́ stop láti máa jẹ́ṣẹ́ fáwọn òyìnbó láti máa niwá dára láti máa pa òyìnbó wa láti máa fara niwá nǹkan tá à ń sọ nìyẹn ẹ̀yin ọba nípa ẹ̀ níjọba yín mọ́ àsọpá fẹ́ gbadé lórí yín àsọpá fẹ́ lé yín kò láàfin ẹ̀yin ọlọ́pàá ba ti yín jẹ́ a ní pé kẹ́ wá lo ìmọ̀ tẹ́ ni pé yà ń jẹlẹ̀ Yorùbá inú ẹ̀ wo lẹ̀ ẹ̀wẹ̀ nu ọkọ ẹ̀ obì kan ọkàn wọn ò balẹ̀ lọ́hùn ọkàn wọn ò ṣé kò yẹ kọ́kàn wọn tún balẹ̀ ńlé ṣèbí tá a bá lé ní níta ṣèbí lé là ń padà sí ṣó yẹ kọ́ délé kọ́ tó wá rí pé wọ́n tún wá rí double problem yẹn là ń sọ fún yín. so ohun tó ń ya èmi lẹ́nu ni pé oyè tó dẹ̀ lọ fún bàbá yìí náà oyè tó tọpọ́ fún wọn yẹn kò sóyìnbó kankan láàrin wọn èmi ò róyìnbó kankan bẹ́ẹ̀ so èmi ò believe pé amẹ́ríkà ló fún wọn lóyè bóyá àwọn tí wọn àwọn tíá àwọn tíá tíá àwọn ti lé bóyá wọn lọ́wọ́ pé ọkùnrin yìí o tó ń kọ ìyà fáwọn èèyàn o ọkùnrin yìí o tó fẹ́ràn ọmọ ìlú ẹ̀ o tẹ ẹ jẹ́ ká tiẹ̀ lọ encourage ẹ̀ kí depression má pa síbi tó wà ẹ já lọ encourage bóyá yẹn làwọn ẹni ẹlẹ́ni ṣe lọ pẹ̀lú brọ́dà mi ààrẹ almoruf mo ṣí fìlà forí adéṣà bóyá lọ́ fi lọ fún ọ lọ́ fi lọ ọkọ̀ lọ decorate wọn just to encourage the man for what he is doing and for what he is about to do. a nídìí oyè fáwọn anybody wa nílẹ̀ yorùbá lọ́wọ́ yìí níta need lọ́wọ́lọ́wọ́ báyìí àbẹ́yìn ò gbọ́ pé rálì kan ṣẹlẹ̀ lánàá ẹ̀ mọ ọkọ tó ti ṣẹlẹ̀ rálì yẹn ni abá yín bò nǹkan tá a nídìí lọ́wọ́ yìí ni pé gbogbo ẹ̀yin amẹ́ríkà gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà tẹ wà lọ́hùn tó bá jẹ́ pé ẹ ò ti di ẹrú òyìnbó tẹ ti ń ṣiṣẹ́ fún ọbọ̀ yìí máa máa enslave wa tó máa máa fáwọn kan lówó tó máa fáwọn kan ṣe class captain bí ọ̀rọ̀ ta sọ lọ́jọ́ sí ẹ̀yin ni class captain ẹ máa máa wọn tó bá sọ vernacular ọmọ sọ èdè ìlú ìyá ẹ̀ ó sọ èdè ìlú bàbá ẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní nà tó wá jẹ́ pé ẹ ò ti di pé class captain tó ti fún yín lówó pé ókè o ẹ̀yin ẹ lọ máa dọ́ọ̀lù wọn sára ẹ lọ máa dọ́ọ̀lù wọn sára tí ò bá ti jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fọ ọpọlọ sí o ẹ má jẹ́ ká stop àdúrà wa àwọn kan ń béèrè lọ́wọ́ mi nípa àkàrà yẹn tẹ́ ẹ bá ti di mẹ́ta ẹ lè dín hundred ìtò bá kù kẹ́ fi ṣe sàárà fáwọn tó yín ká kẹjẹ́ jẹ́ but mẹ́ta nínú ẹ̀ ìkan máa wà a ní abẹ́rẹ́ abẹ́rẹ́ máa gún gbogbo ẹ̀ ẹ máa fi abẹ́rẹ́ gún gbogbo ẹ̀ ẹ ṣe sà ẹ fi abẹ́rẹ́ gún gbogbo ẹ̀ àtòrí àtìrù àtìdí gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ yẹn ẹ ti abẹ́rẹ́ bọ̀ orí ẹ̀ ẹ ti abẹ́rẹ́ bọ̀ ìsàlẹ̀ ẹ ti abẹ́rẹ́ bọ̀ abẹ́rẹ́ yẹn jẹ́ twenty one ẹ ní gbogbo ẹni tó ní pé ká má ní sinmi nílẹ̀ Yorùbá ara kó bẹ̀rẹ̀ sí ní ní kò ju yẹn lọ Ọlọ́run ti gbọ́ ìkọ́ wà ẹ ju atare ẹyọ kan péré sínú ẹ̀ tẹ́ẹ̀ bá rí atare ẹyọ kan ẹ mú òkúta ẹyọ kan òkúta akọ òkúta ni o ẹ jù sáàrin ẹ ẹ ti bo àárín ẹ àwọn sáàmù tí mo ní ẹka yẹn ẹka àwọn sáàmù yẹn sí ìkan tó kù kò nídìí òkúta kò nídìí ẹyàtàrí kò nídìí ìgbálẹ̀ kò nídìí abẹ́rẹ́ ìwọ tó bá lábẹ́rẹ́ twenty one kàn ìgbálẹ̀ sí twenty one tí bọ́ wúwa rẹ̀ psalm fourteen psalm thirty two psalm fifty one psalm forty six psalm sixty seven psalm seventy one psalm ninety one ẹ kà á sí tẹ bá lè kà bójá ẹ kan ló lè rí kà ń bẹ̀ kà á tó wáyé pé ò lórí ọ̀fẹ́ àti máa ṣí bíbélì káàkiri ká sáà one oh nine tó o bá rí sáàmù kankan kà sí gbàdúrà sí olúwa ìnira ìran mi tó gẹ́ ìnira ìtó wàhálà ìtó olúwa gbé ìrànlọ́wọ́ dìde bó bá ṣe máa ṣe ìwọ ló mọ̀ ẹ̀yin áńgẹ́lì tó ń ṣiṣẹ́ lóru nígbà tí gbogbo ènìyàn bá ń sùn tó ń káàkiri ẹ dìde ẹ̀yin èlíwà kúkú èlíwà ájìrì ẹ dìde ẹ̀yin àlèmọ̀ndíwù àlèmọ̀ndíwù ìnira ló bá wọn kòtò ó dì nira fájá láti jẹ ó dì nira fẹ́lẹ́dẹ̀ ó dì nira fẹ́wúrẹ́ láti jẹ àbí wọ́n lè jàkàrà tó bá fi òkìní sínú ẹ̀ ni ẹ ilé ayé gbogbo ẹni tó ní wá lára kó máa dì nira ó burú jù ogún one million naira lọ wà wá mú ẹyọ kan ó kéré jù wá mú ẹyọ kan tí ò sí nǹkan kan tí ò sí poison tí ò sí májèlé kankan bẹ̀ wàá jù síbẹ̀ pé ẹ̀yin tó ń kọjá ẹ fi yẹn panu àwọn kan ń kọjá nu afẹ́fẹ́ tẹ̀ kí n rí o <laughs> <laughs> ẹ má wọrí tá a bá gba ilẹ̀ wa tán a máa fúnra wa ní lecture àwọn tó ń ṣiṣẹ́ nígbà táwa bá ń sùn wọ́n wà tọ́dẹ̀ ń jẹ tó ń mu ṣùgbọ́n lójú ń tọ́ ń jẹ o ẹ ṣe lóru a ti ṣe mẹ́ta but ọ̀pọ̀lọpọ̀ wa mi ò lè come online gbogbo ibi tí mò ń lọ káàkiri owó tá à ń lọ mo kàn ṣe tèmi nínú yàrá ni mi ò lè come online mo fẹ́ wọlé wọn jẹun wọlé a ti parí mẹ́ta a tún máa bẹ̀rẹ̀ mẹ́ta mi next week o ẹnu mẹ́ from now ẹni ní Friday àbí a tún máa bẹ̀rẹ̀ míì báyìí so ẹ múra.